ẹ káàsán ẹ sì kú dédé àsìkò yìí jákèjádò àgbáńláyé tẹ̀tí náàfààní láti máa wo ìkànnì BGI TV ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ló dé sí etí ìgbọ̀nyìn àti ìṣojúwòrán yín láti ìkànnì yìí olùṣọlá oyèdẹ́kan lóníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kókó inú ìròyìn náà ilé ẹjọ́ gíga kan ti pàṣẹ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà láti kéde iye tí wọn yóò máa ra àwọn nǹkan lórílẹ̀-èdè nàìjíríà yìí láàrin ọjọ́ méje ẹgbẹ́ òṣèlú APC ti ṣe ìkìlọ̀ bí ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Kánò bí wọ́n ṣe gba àwọn ìwé àkọọ́lẹ̀ kí wọ́n má tọwọ́ bọ àwọn ìgbìmọ̀ èyí tí wọ́n ń ṣe ìṣàkóso àbẹ́lé ní ìpínlẹ̀ Kánò hmm. àwọn aṣòfin àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà ti sọ wípé ètò kànìyàn yóò wáyé lọ́dún 2024 ọwọ́ ti bà àwọn tí wọ́n ṣòwò ọmọ kan ní ìpínlẹ̀ Anambra tí orí sì kó àwọn ọ̀dọ́bìnrin márùn-ún yọ èyí tí wọ́n lóyún. No àwọn ọlọ́pàá àti àwọn ọlọ́kadà wọ̀yáàjà ní ìpínlẹ̀ Èkó wàyí o ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ilé ẹjọ́ gíga kan tó jẹ́ ti ìjọba àpapọ̀ tó jókòó sí ìpínlẹ̀ Èkó lánàá òde òní yìí ló ti pàṣẹ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí láti kéde iye owó èyí tí wọ́n yóò bẹ̀rẹ̀ sí ní máa ra pẹtiró dísù kerosene àti àwọn kankan lórílẹ̀‐èdè nàìjíríà yìí láàrin ọjọ́ méje ní láti bẹ̀rẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ka ọjọ́ náà láti ọjọ́ keje oṣù tá a wà nínú rẹ̀ yìí adájọ́ tó léwájú ìdájọ́ náà adájọ́ Ambrose Lewis Alogua òun náà ni ó ṣe ìdájọ́ náà tó sì pàṣẹ òun náà fún ìjọba àpapọ̀ wípé kí wọ́n kéde ìwó tí wọn yóò gbọ́dọ̀ máa ta mílíkì jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà tí wọn yóò máa ta fíláwà owó tí wọn yóò máa ta iyọ̀ ṣúgà àti owó tí wọn yóò máa ta kẹ̀kẹ́ pẹ̀lú àwọn ẹ̀yà rẹ̀ owó tí wọn yóò máa ta àdá owó tí wọn yóò máa ta ọ̀kadà alùpùpù àti àwọn ẹ̀yà rẹ̀ owó tí wọn gbọ́dọ̀ máa ta ọkọ̀ pẹ̀lú àwọn ẹ̀yà rẹ̀ pàápàá jùlọ àwọn èròjà tí wọ́n rí látara epo rọ̀bì èyí ló ń wáyé nínú ìdájọ́ náà láti ẹjọ́ ti ajàfẹ́tọ̀mọ̀nìyàn Fẹ́mi Fálànà tó gbé lọ sí iwájú ilé ẹjọ́ náà tó fi ń pe ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà àti àjọ tó ní sí iye tí wọ́n ń ta nǹkan lórílẹ̀-èdè nàìjíríà yìí pẹ̀lú ẹni tó jẹ́ olórí olórí lẹ́ka ètò ìdájọ́ níjà lọ sí ilé ẹjọ́ ní àná òde òní yìí òun náà ni wọ́n ti fi pe olórí ẹ̀ka ètò ìdájọ́ ẹni tó jẹ́ adájọ́ adájọ́ Lateef náà àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà láti gbé ìgbésẹ̀ lórí ilé ìlú ní kọmọkébé bí ilé ẹjọ́ náà ṣe fún wọn ní gbèdéke ọjọ́ méje láti lè kéde iye tí wọ́n gbọ́dọ̀ máa ta àwọn nǹkan wọ̀nyí lórílẹ̀-èdè nàìjíríà àwọn ẹgbẹ́ kan tí wọ́n jẹ́ ìgbìmọ̀ kan tí wọ́n pe orúkọ wọn ní Yanda Gwale Jaha Kano èyí tí wọ́n wà nínú àwọn ìgbìmọ̀ tó ń rí sí ìfinijọba ní ìpínlẹ̀ Kánò ọ̀hún òun náà ni wọ́n ti kọ̀wé ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n sì ti ń béèrè lórí ìfẹsẹ̀múlẹ̀ àwọn òfin èyí tó dá àwọn ẹ̀yà kankan sílẹ̀ láti fi jọba níbẹ̀ bí àwọn ẹ̀yà Gaya Rano Karaye àti Bichi èyí tí gómìnà tí ó gbé ìgbẹ́ náà sílẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kánò ìyún gómìnà Abdullahi Ganduje tó ṣe ìdásílẹ̀ rẹ̀ àwọn ẹgbẹ́ wọ̀nyí òun náà ni wọ́n tún pè fún ìdápadà ẹni tó ti fìgbà kan jẹ́ Emir Kano òun náà Alhaji Muhammadu Sanusi kejì àwọn ẹgbẹ́ òun yìí òun náà ni wọ́n dúró lórí ọ̀rọ̀ wọn nínú àtẹ̀jáde ilé tí gómìnà tó wà lórí àléfà lọ́wọ́lọ́wọ́ yìí ìyún Rabiu Kwankwaso tó jẹ ẹ gómìnà láti inú ẹgbẹ́ òṣèlú NNPP ní ìpínlẹ̀ Kánò tó dúró lórí rẹ̀ wípé òun yóò bẹ̀rẹ̀ sí ní ṣe àbẹ̀wò lórí gbogbo àwọn ìdásílẹ̀ lọ́balọ́ba eléyìí tí gómìnà àná Ganduje tí ó dásílẹ̀ tẹ́lẹ̀ rí ní ọjọ́rú Wednesday náà ní ẹgbẹ́ òṣèlú APC ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìkìlọ̀ lórí àwọn ọ̀rọ̀ wọ̀nyí wípé òun ló lè fa rúgúdù àti àìníàlàáfíà pẹ̀lú àìbalẹ̀kàn sílẹ̀ ní ìpínlẹ̀ Kánò ọ̀hún. àwọn márùn-ún tó jẹ́ ọ̀dọ́bìnrin langba òun náà ni orí ti kójọ nínú iléeṣẹ́ ibi tí wọ́n ti ń ṣòwò ọmọ kan èyí tí àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n rí ọwọ́ tó àwọn tí wọ́n ṣòwò òun náà ní agbègbè umaya ní ìjọba ìbílẹ̀ oyè ní ìpínlẹ̀ Anambra ìtúsílẹ̀ àwọn yìí náà ni ó jẹ́ ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀ka tó ń rí sí ètò ètò ààbò àti ẹ̀ka tó ń rí sí ètò ìlera ní ìpínlẹ̀ ọ̀hún ni wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ láti ṣe ẹni tó jẹ́ kọmíṣánná fún ètò ìlera ní ìpínlẹ̀ Anambra ọ̀hún ìyọ̀n dókítà afam obike òun náà ló ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ìyìn ọjọ́rú Wednesday àná kọmíṣánná ọ̀hún náà dókítà afam obìgè ló sọ wípé àwọn náà ti ń ṣe àwòye iléeṣẹ́ ọ̀hún náà eléyìí tó jẹ́ wípé ohun tí wọ́n yàn láàyò òun náà ni kí wọ́n máa ṣe òwò ọmọ tí wọ́n sì rí wípé wọ́n fi dá bí ọgbọ́n àti fi ṣe ilé ìwòsàn kó tó di wípé àṣírí wọn tú síta. àwọn ọlọ́pàá àti àwọn ọlọ́kadà ni wọ́n Ni wọ́n wọ̀yá àjà ní agbègbè e, ní agbègbè kan tí wọ́n pè ní grammar school ní òjòdú bẹ́gà ní ìpínlẹ̀ èkó ní ọjọ́ ìṣẹ́gun ibi tí àwọn ọlọ́pàá tí wọ́n ti ń gbìyànjú àti fẹsẹ̀ òfin ilé tó de àwọn ọlọ́kadà láti má rìn lójú òpópónà ní ìpínlẹ̀ èkó múlẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn náà ti fìdí ẹ̀ múlẹ̀ láti ọwọ́ ẹni tí ìṣẹ̀lẹ̀ òun náà tó ṣojú rẹ̀ ní àárọ̀ ọjọ́ ìṣẹ́gun òun náà ni ọlọ́pàá kan tó wá láti iléeṣẹ́ ọlọ́pàá tó jẹ́ olú iléeṣẹ́ àwọn ọlọ́pàá tó wà ní òjòdú ọ̀hún náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní lo àwọn afẹ́fẹ́ gáàsì ilé tí ń tajú nígbà tí àwọn èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀rúnú wọn lórí ìgbésẹ̀ ọ̀hún àwọn yìí òun náà ló wá farúgúdù sílẹ̀ láàrin àwọn ọlọ́pàá àti àwọn ọ̀kadà. ẹ̀yin ará ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà kò ní ju báyìí lọ fún ti ọ̀sán òní yìí ẹ má gbàgbé fáwọn ìròyìn síwájú sí àti ètò wa lọ́lọ́kan òjọ̀kan láti máa rí wípé ẹ̀ ń kàn sí wa lójú àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa lójú òpó facebook gbàgede ìmọ̀ alábìyé adébáyọ̀ lójú òpó youtube bàbá gbàgede ìmọ̀ tv instagram gbàgede ìmọ̀ underscore twenty two fún ìpolówó ọjà ẹ náà fàní láti pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ń lọ tí ń bọ̀ lójú àmúhùnmáwòrán yín kí a tó máa lọ ẹ̀gbọ́n àwọn òpópónú rẹ̀ náà lẹ́ẹ̀kan sí i. ilé ẹjọ́ gíga kan tó wà ní ìpínlẹ̀ Èkó ti pa láṣẹ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe fún wọn ní ìgbèǹdéke ọjọ́ méje láti kéde iye owó tí àwọn èèyàn gbọ́dọ̀ máa ta àwọn nǹkan lórílẹ̀-èdè yìí ẹgbẹ́ òṣèlú APC ti ṣe ìkìlọ̀ fún ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Kánò láti má gbé ìgbésẹ̀ àti tú àwọn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọba ní ìpínlẹ̀ ọ̀hún ká ilé ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè wa nàìjíríà ti sọ wípé ètò kànìyàn yóò wáyé lọ́dún 2024 tí a wọ̀ yìí ọwọ́ ti tó àwọn kan tí wọ́n dá iléeṣẹ́ tí wọ́n ti ń ṣòwò ọmọ kan ní ìpínlẹ̀ Anambra tí orí sì kó àwọn márùn-ún yọ ní iléeṣẹ́ náà àwọn ọlọ́pàá àti àwọn ọlọ́kadà wọ́n wọ̀ yáàjà ní ìpínlẹ̀ èkó látàrí òfin tí wọ́n fi de àwọn ọlọ́kadà láti má rìn lójú òpópónà ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ní jù báyìí lọ fún ti ọ̀sán òní olúṣọlá oyinẹ̀kan lóníròyìn ẹ ṣeun bí ẹ ti ń wò wá ẹ̀mọ̀ ọ̀yá ṣe o. Audio Jungle.